bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń láǹfààní láti máa bọ̀ wá láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa fún wa pé òpin ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà aliyamudulilayi rọ́bì alamin ògo ni fọlọ́run lókè ọ̀run ẹ̀kọ́ ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín àwọn ìròyìn lẹ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ta náà níjọ tèmi tèmi ò níjọ tàná torí àwọn ìròyìn yẹn láti kó wa fún yín lọ́tún lọ́tún lábala lábala ládé ẹrù ètò orí ojúmọ́ aláyọ̀ lábala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní kókó orí ìròyìn tá a ti kó wá fún yín láàárọ̀ yìí abala ẹlẹ́ẹ̀kejì là ń lọ sórí pápá láti lọ gbọ́ ìròyìn eré ìdárayá kí ló ń ṣẹlẹ̀ lórí pápá gangan àmúwá sí etí ìgbóyin abala tó kẹ́yìn èyí tó tẹ̀lé là á máa fi ṣe bẹ́ẹ̀ là á máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan a ti kọ̀wé rẹ̀ òní àkàlọ̀ tó kẹ́yìn láti máa gbé yẹ̀wò àwọn ìrìn wo láti mú wá sí ti ìgbọ̀nyín ta ló fẹ́ bá wa ṣàlàyé ta ló fẹ́ bá wa yànnàná ẹ̀ láàárọ̀ yìí ẹ̀wà nǹkan fìdílé ṣé bàbá gbàgede ìmọ̀ ni àbẹ́ni tó fara pẹ́ wọn ni ẹ̀wà nǹkan fìdílé kájọ máa bá ètò náà bọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ọmọ kì í gàn títí kó gbàgbé orúkọ rẹ̀ odúrí ní omi kì í ṣàìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà látọ́kùn ètò yín fún ti àárọ̀ yìí ká tó tọ̀pá bọ ìlú kó tó máa fún wa ní ohun tá a fẹ́ gbọ́ láti bi ìlú náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede imo underscore twenty two lórí youtube bàbá gbàgede imo. ọ̀làǹjẹ́ lórí youtube ayéṣísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ bá wa pín káríkárí kó lè dé gbogbo ibi tó yẹ kó dé ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí tiktok ẹ mr tiktok àti bàbá gbàgede imo. ọ̀làǹjẹ́ ní apá abẹ̀yẹn ó yá ẹ jẹ́ kí n tẹ̀síwájú nípa tiktok kú orí ìròyìn yẹn tí mo ṣe tán láti máa mú wa fún yín ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti kóra wọn jọ pọ̀ wọ́n ti sọ fún ààrẹ bọ́lá ahmed tinubu má gbọ́ sí ọ̀rọ̀ àmọ̀ràn o tí àjọ ilé ìfowópamọ́ àgbáyé world bank tí wọ́n ń gbà ẹ́ lásìkò yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà má gbọ́ o ó léwu púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ di mímọ̀ bẹ́ẹ̀ bákan náà ẹnìkan tó jẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ àná lórílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn láolú àkàndé agbẹnusọ fún yẹmí ọ̀ṣínbàjò ni òun ló ti sọ di mímọ̀ pé wo bí kashim àti shettima bí wọ́n ṣe fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ bí wọ́n ṣe fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ lásìkò yìí kì í ṣe ọ̀nà tó tọ́ kashim shettima àti tinubu àwọn méjèèjì àwọn gangan ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ti bí wọ́n ṣe fi orílẹ̀-èdè nàìjíríà báwo lọ̀rọ̀ ṣe jẹ́ láolú àkàndé ó ṣàlàyé ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú bákan náà ni ẹnìkan ó mà ti dá Peter Obi lóhùn lórí Kashim Shettima àti Tani àti Bọ́lá Ahmed Tinubu bí wọn kò ṣe sílé ó ní àwọn olórí ológun gan àwọn gan máa ń gba ìsinmi wọn máa ń lọ fún ìsinmi tí wọ́n bá wà lójú ogun kì í ṣe gbogbo ìgbà ló máa ń léwájú lójú ogun báwo ni wọ́n ṣe bu ẹnu àtẹ́ lu Peter Obi tí wọ́n sì kín ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ má gbàgbé igbákejì ààrẹ Kashim Shettima ó wà lórílẹ̀‐èdè Sweden níbi tó ti ń kópa níbi ètò kan níbẹ̀ ẹ wò ó sọ̀rọ̀ kan lánàá ó wọ awọ́ sí gbogbo àwọn alábàádòwòpọ̀ ní ilẹ̀ òkèèrè tó fi mọ́ lórílẹ̀‐èdè Sweden pé ẹ máa bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àyíká wa ó ti rẹwà tàbá sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé Kashim Shettima òun ló sọ eléyìí di mímọ̀ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ rántí adẹ́rìn-pẹ̀kẹ́ ìyẹn ṣèyí lọ òun gangan ló ti wọ súùtù l ló ti wá gbé gíláàsì sójú ó mà sọ̀rọ̀ ó ní bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ó dáa bẹ́ẹ̀ kí ló rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ ẹ̀ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lónìí àdúpẹ́ o àwọn ọmọ ológun orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣekú pa àwọn agbésùmọ̀mí tolórí tolórí wọn ni wọ́n ṣekú pa gbogbo wọn ní apá ibìkan lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn kan dunnú fún ìgbésẹ̀ yìí ṣòyẹ̀ká d pàtàkì ló fún ìgbésẹ̀ yẹn ike lọ́sọ nípa rẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí ẹ rántí àwọn agùnbánirọ̀ àti àwọn èèyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Zamfara ẹ wò wọ́n mà ti ṣàlàyé wọ́n ṣàlàyé ohun tí ojú wọn rí ní ọgbà àwọn ajínigbé wọ̀nyí kódà wọ́n tún bẹ̀bẹ̀ fún iṣẹ́ àti àwọn nǹkan kan báyìí pé a tabaníka tẹnubọ̀ ọ̀rọ̀ ẹ wò àlè sọ́tán ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ẹ tí yóò máa wá sí etí gbọ́ wa láàárọ̀ yìí ẹ wò ó wọ́n ti gbóríyìn fún ọ̀ọ́ni ti ilé ìfẹ́ o ọba adéyẹyẹ ògúnwùsì gómìnà adélékè babátúndé rájí fáṣọlá gómìnà àná fún iṣẹ́ òde àti àwọn èèyàn mìíràn wọ́n máa gbóríyìn fún ọba ògúnwùsì ọ̀ọ́ni ti ilé ìfẹ́ kí ló dé tí wọ́n ṣe ń gbóríyìn fún ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí bàbá akíntóyè hmm ó sọ̀rọ̀ kan o lórí ọ̀rọ̀ yorùbá nation bí wọ́n ṣe ń jìjàgbara yìí ó ní ẹ wò ó mo mọ̀ wípé inú Awólọ́wọ̀ yóò máa dùn sí bí mo ṣe ń léwájú fún yorùbá nation lásìkò yìí ṣe lóòótọ́ ni ibo ni bàbá ti sọ eléyìí ẹ ó láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nìyẹn ní àárọ̀ yìí ẹ̀yin ọmọ yorùbá wọ́n ti ń túmọ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà sí yorùbá o láti rí i pé à ń ṣe ìpalẹ̀mọ́ fún ọjọ́ iwájú wípé ó ṣeé ṣe o kí yorùbá nation àṣẹ ó ṣeé ṣe kí àwọn nǹkan kan wáyé lórílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n lásìkò yìí o ìròyìn ayọ̀ ni wípé wọ́n ti ń túmọ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń túmọ̀ rẹ̀ sí kíni sí èdè yorùbá àwọn ìròyìn wọ̀nyí àti àwọn mìíràn láàmú wá sí etí ìgbóyin lọ́lọ́pọ̀ òjọ̀kan ẹ wò dpo ó wólulẹ̀ ló wó lulẹ̀ tó sì gbàbẹ̀rẹ̀ ọ̀run alákeje ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ ní àárọ̀ yìí àwọn ọmọ ológun náà wọ́n ti sọ̀rọ̀ sókè o wọ́n ní ẹ wò ó àwa ò gba ìyàwó ẹnikẹ́ni o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kọ́ wa lọ́rùn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lásìkò yìí nípa ti àwọn ìròyìn tá a ti ṣetán láti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn náà gbẹ́yìn o wọ́n sọ̀rọ̀ kan sí ọba ilẹ̀ Yorùbá kan kan tó ṣe gbòógì irú ọ̀rọ̀ wo ni wọ́n sọ sí ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ ká lọ sórí pápá mi bá dé látòrí pápá kí wàá máa fún yín ní ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú ìkàlẹ̀. káàbọ̀ padà sábàlá tá a pè ní láti orí pápá BGI TV níbi la ó ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́kọ̀ òjọ̀kan nípa ti àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa wá sóde láàárọ̀ yìí ẹ má jẹ́ kí n fà á gùn ojú ní mímì kí n ṣe àìmọ̀ fún lóko àfin tèmi ò nílò ìdánù lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Ogunyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé olùkọ́ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ó yálà ìdé ìnàpẹ́nu ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ́ di mímọ̀ fún yín pé ẹsẹ̀ kòkó láti gbé lọ sí ilẹ̀ òkèèrè láàárọ̀ láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà tí ọjọ́ orí wọn wà lábẹ́ mẹ́tàdínlógún under seventeen flamingos ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó à ń fi ojú sọ́nà fún àṣeyọrí wa ẹlẹ́ẹ̀keje níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin FIFA Women's world cup ti under seventeen èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè dominican republic ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí ni wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù new zealand pẹ̀lú àmì ayò mẹ́rin sí ẹyọ kan lẹ́ni ní o ní dọ̀la ni a máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù ecuador ní ibi tí a ti jọ máa fi igagbága láti rí pé a ní àṣeyọrí wa ẹlẹ́ẹ̀keje níbi ìdíje yìí ẹni tí ń ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù flamingos ìyẹn afọlábí táíwò ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó mí àní jayín kulẹ̀ bá a ti ṣe bẹ̀rẹ̀ dáadáa kí ọlọ́run fún wa ṣe ká parí dáadáa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí ó sọ di mímọ̀ níbi táwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣe ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ òní pé ẹ wò ó àlóhun méjì tá a fẹ́ mú bọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní àṣeyọrí ni à ń bá lọ fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ Flamingos bí wọ́n ṣe ń ṣe ìgbáradì fún jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnìkan tó jẹ́ akọ́lùmọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham eh, Marco Silva òun ló ti sọ di mímọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Libya àti àwọn aláṣẹ orílẹ̀-èdè náà wípé ẹ wò ó kó dá o bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n wá kí yín fún ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀keje ó sọ eléyìí lórúkọ àwọn agbábọ́ọ̀lù tirẹ̀ gangan tí wọ́n máa ń ṣe àmúlò wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fulham àwọn bíi Alex Wobi Calvin Basi àti àwọn akẹgbẹ́ wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ó ní ẹ̀wọ́ òun gbọ́ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun sì rí lórí ẹ̀rọ ayélujára ní pé bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles bí wọ́n ṣe rìnrìn àjò lọ sórílẹ̀ Libya níṣe ni wọ́n darí ọkọ̀ òfurufú wọn lọ sí apá àbòmí wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọ́n tì wọn kò fún wọn lóúnjẹ fún wọn lómi irú ìyàwó yìí irú ìyá yìí kò yẹ kó máa wáyé lágbo bọ́ọ̀lù ẹni tí wọ́n ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham òun ló ti wá sọ eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa lẹ́ni tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ó ní ẹ wò ó àti Alex Wobi wọn kò gbádùn ara wọn látàrí irun tí wọ́n fi ojú wọn rí ní orílẹ̀-èdè Libya ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn mo kàn ní kí n mú wá fún yín lóní belenja ni fún ti àárọ̀ yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi tí ẹnìkan náà òun náà má ti ń sọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti ń fi ọ̀rọ̀ léde pé a Ah, àwọn kábàámọ̀ wípé àwọn ra Kylian Mbappe wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n sọ eléyìí látàrí pé ọ̀rọ̀ yẹn ó ṣe bẹ́ẹ̀ ó ṣe òfófó síta níbi tí àwọn èèyàn kan ti ń fimú fílẹ̀ pé kí ló ń sọ kí ló ń sọ nípa ti Kylian Mbappe nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ibẹ̀ ló ti ta sí wọn létí wípé àwọn kan kùn lábẹ́lẹ̀ wípé wọ́n kábàámọ̀ wípé wọ́n ra Kylian Mbappe wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid pẹ̀lú àdéhùn ọ̀fẹ́ àtìgbà tí agbábọ́ọ̀lù yìí ti darapọ̀ mọ́ wa ló ti gbá góòlù mélòó wọlé ó ti gbá góòlù méje ṣe wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mọ́kànlá wọn ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ níbi tí wọ́n ti takò ọ̀rọ̀ sọ ni wípé àwọn kan sọ pé wọ́n dà wípé wọ́n fẹ́ máa gé ìka àbámọ̀ bọnu látàrí bí wọ́n ṣe ra Kylian Mbappe ń pé gbogbo ohun tó yẹ kó máa ṣe lásìkò yìí kò tí ì ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ni wọ́n ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ kùgbákùngbé yìí tí wọ́n fi ń bára wọn sọ pé à kò yẹ ká rà lásìkò yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lórí ọ̀rọ̀ Kylian Mbappe jẹ́ kí n lọ sí síbi tí ọ̀rọ̀ kàn wọ́n ti sọ o wọ́n ní bí wọ́n ṣe lé ẹni tí ń ṣe ògbóǹtarìgì akọni nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United dànù ó máa ṣe bẹ́ẹ̀ ó máa mú ìpalára fún wa lápá bìkan Eric Hag akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ló ti sọ di mímọ̀ pé ìpinnu àwọn ìgbìmọ̀ alẹ́nulọ́rọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United láti lé mm, Alex Ferguson kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ah ó máa ṣe bẹ́ẹ̀ ó máa lù wá ṣìgìyìgì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Ferguson òun ni yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yóò máa gbá lẹ́nìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ẹ̀ má gbàgbé ìgbé láàrin ọ̀sẹ̀ yìí ni wọ́n yọ kúrò nínú lórí ipò tí ó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ààyè tó dì mú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wípé a lè sanwó yín mọ́ àwọn àtúnṣe kan ti ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù àbàbá ẹ̀ tẹ̀síw síwájú ni wọ́n fi lé Sir Alex Ferguson kúrò e Eric ten Hag òun ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó bí wọ́n ṣe lé bàbá yìí kúrò ó máa fẹ́ ṣe apá kan jà wọ́n lára wa ò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù tí Cristiano Ronaldo tí ó ń ṣojú fún òun ló ti sọ di mímọ̀ o ìyẹn Cristiano Ronaldo gangan ó ní ẹ wò ó àwọn ò ní sọ wípé ó ti tán pátápátá ẹ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́yìn tí wọ́n jáwé olúborí ní lánàá pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan òun ní Cristiano Ronaldo bó sí ojú òpó ayélujára rẹ̀ ìyẹn abẹ́yẹ̀fù Twitter X rẹ̀ láti fi àwòrán ara rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ lórí pápá pẹ̀lú àkọlé kan tó sọ wípé we never give up àní sọ pé ó ti tán pátápátá lẹ́yìn tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo ẹ má gbàgbé pé Cristiano Ronaldo òun náà ló gbá góòlù tí wọ́n fi ṣe àṣeyọrí yẹn wọlé ní àná òde yìí ní iṣẹ́ ìṣẹ́jú mẹ́ mẹ́ nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà fẹ́ tẹnubọ epo eléyìí ló mú kí góòlù Cristiano Ronaldo wá sí márùnléláàádọ́ta níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìnléláàádọ́ta èyí tí ó ti gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lórílẹ̀‐èdè Saudi Arabia níbi ìdíje Saudi Pro League ẹ wo Cristiano Ronaldo òun ló ń dunnú lásìkò yìí ń pe òun rí i ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù anasri nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea hmm, àwọn náà ti sọ̀rọ̀ lórí Palmer wọ́n ní Palmer ò lè yọ wá kúrò nínú ìṣòro tí a wà yìí kìnìà um, <laughs> ẹni tí ń ṣe akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Enzo Maresca òun ló ti sọ di mímọ̀ pé ẹ má di ẹrù lé um, kò pámà o ẹ má fi ẹrù pa rárá o torí pé kì í ṣòwò nìkan lára agbábọ́ọ̀lù tó lè mú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kúrò nínú ibi tí wọ́n wà lásìkò yìí tí a bá lọ di gbogbo ẹrù lé agbábọ́ọ̀lù yìí lórí a ó dà gbà fẹ́ pa á nìyẹn o kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù bọ́ọ̀lù Chelsea Enzo Maresca òun ló sọ eléyìí lórúkọ kó pama látàrí bí àwọn èèyàn ṣe ń sọ pé òun ló máa ṣe òun ló lè ṣe òun ló kàn ló máa ṣe lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea débi gíga ní sáà tí a wà yìí ẹ wò ó ti sọ dímọ̀ fún ọ ẹ má lọ máa rò ó ẹ má jẹ́ kí a máa rò pé òun nìkan gangan ló lè yọ wá nínú ewu tí a wà yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ láàárọ̀ yìí àwọn tí wọ́n ń ṣe agbátẹrù àmì ẹ̀bà lọ́ndìyàn ni wọ́n tuntun fi àwọn àwọn àlàkalẹ̀ ìpèdéke tí àwọn ènìyàn tí ó yẹ láti gba àmì ẹ̀yẹ Ballon d'Or gbọ́dọ̀ tẹ̀lé irú àlàkalẹ̀ wo lọ́ọ́ fi sílẹ̀ fún wọn ẹ̀ẹ́rì àti èyí táwọn náà fẹ́ fi mú àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan wípé àwọn eléyìí ni wọ́n yẹ fún àmì ẹ̀yẹ yẹn wọ́n filẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí a sì máa gbọ́ lọ́jọ́ iwájú ó ní ọṣẹ wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí á dúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe wa ò ní bàjẹ́ níbí láòrè mọ́ fún ti ìròyìn eré ìdárayá lábala láti orí pápá BGI TV fún ìgbà mìíràn tààtùpẹ́ láǹfààní láti máa mú àkọ́tún abala yìí wá sí etí ìgbọ́nyín ojú ni mímì kí n ṣàìmọ̀ fólókọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wàá mọ̀ bó dọ́jà ni èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ wo ìròyìn tá a fẹ́ túṣu désàlẹ̀ kókó rẹ̀ nínú ojúmọ́ aláyọ̀ láàárọ̀ àárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ kò ṣe má gbọ́ ní o bàbá akíntóyè banji akíntóyè ọ̀jọ̀gbọ́n tí wọ́n léwájú fún yorùbá nation wọ́n ti sọ̀rọ̀ wọn ní àwọn mọ̀ lásìkò yìí pé inú awólọ́wọ̀ yóò máa dùn ṣìnṣìnṣìn látàrí bí àwọn ṣe ń léwájú fún ìdásílẹ̀ yorùbá orílẹ̀-èdè yorùbá yorùbá nation kódà wọn ní sunday igbòho náà inú bàbá awólọ́wọ̀ yóò máa dùn sí bàbá banji akíntóyè ó sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́ rẹ̀ náà wọ́n sọ̀rọ̀ lórí ọba tó ṣe gbòógì kan ní ilẹ̀ Yorùbá kí lọ́ba yìí ṣe gangan tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re fi ń sọ̀rọ̀ nípa ọba yìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ti ń túmọ̀ òfin kan sí yorùbá òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń túmọ̀ ẹ̀ sí yorùbá eh, fún àǹfààní àwọn èèyàn kan ó ṣeé ṣe fún àwọn ọmọ yorùbá ni o ẹ̀yin ní kẹ́ wá nǹkan fìdílé ka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 ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV ó yá láì dènà pé láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò jẹ́jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan ìròyìn tí mo kọ́kọ́ fẹ́ mú wá fún yín láàárọ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ní pé kó má ṣe bẹ́ẹ̀ o kó má gbọ́ ọ̀rọ̀ sí bí ó ṣe fẹ́ ṣe ìjọba rẹ̀ olórílẹ̀‐èdè nàìjíríà hàn ní eléyìí ló ti mú kí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà fi ìpè bẹnu pé a mọ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ó fẹ́ mú ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ àgbáyé olókùnkúndùn níbẹ̀ ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó àwa ń tiwa o ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gba ààrẹ wa lámọ̀ràn wípé kó kọ etí kún sí ọ̀rọ̀ àmọ̀ràn tí ilé ìfowópamọ́ àgbáyé tí wọ́n ń bá a sọ lásìkò yìí torí ó lè mú wàhálà wá sí orílẹ̀-èdè nàìjíríà eléyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ lọ́lọ́kọ̀ òjọ̀kan fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu wọn ni tí ó bá lọ gbọ́ sí ọ̀rọ̀ tí wọ́n ń bá a sọ lásìkò yìí ó máa ṣe bẹ́ẹ̀ á mú àwọn ìpalára wá kan wá sí orílẹ̀-èdè nàìjíríà wọn ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí ẹ mọ̀ wípé wọ́n kojú ìṣòro kan lásìkò yìí tó lẹ́yìn jẹ́ wípé pé ojú ojú wọn fàrọ báyìí àkúfọ̀ ìgò ni ó dúró ti kanra ti kanra ni ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó bá lọ gbọ́ sí ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ yìí àwọn ò ní dunnú sí rárá o eléyìí ni wọ́n fi rọ ààrẹ bọ́lá ahmed tinubu pé ẹ jọ bàbá orílẹ̀-èdè nàìjíríà ẹ má gbọ́ sí gbogbo ohun tí àwọn ilé ìfowópamọ́ yìí sọ nínú ọ̀rọ̀ tí wọ́n bá bàbá yìí sọ wọ́n ní ẹ wò ó ohun tí a fẹ́ ṣe fún yín ó máa mú ìdàgbàsókè ìbá ètò ọrọ̀ ajé yín á mú ohun mèremère wá fún yín gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣèlérí yẹn sínú ohun tí wọ́n fẹ́ fi gba ààrẹ bọ́lá ahmed tinubu lámọ̀ràn ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ tiwọn wọ́n ní má gbọ́ sí wọn lẹ́nu lásìkò yìí inú ìwé ìròyìn wọn mo ti rí inú ìwé ìròyìn Vanguard ni mo ti rí láàárọ̀ yìí kódà punch wọn gbé ẹni kúrò bẹ́ẹ̀ jẹ́ lọ sọ́dọ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Kashim Shettima òun ni ó ti wú wáwọ́ sí àwọn alábàádọ́wòpọ̀ ní ilẹ̀ òkèrè ó sì ń rọ̀ wọ́n wípé ẹ máa bọ̀ ẹ wá jẹ àǹfààní àwọn ohun ìdàgbàsókè lórílẹ̀‐èdè nàìjíríà tí a ṣe bẹ́ẹ̀ tí a ti ní ní ìkalẹ̀ fún yín ìgbákejì ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà kashim shettima òun ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé kan tó dá lórí okòwò èyí tó wáyé lórí ní orílẹ̀‐èdè sweden níbẹ̀ ló ti ń sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ó ti kópa níbi ìpàdé ọlọ́jọ́ méjì náà òun gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ hmm lábẹ́ àkọmọ̀nà ìrètí tuntun tí ààrẹ bọ́lá ahmed tinubu ni àwọn ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n nípa ti àyíká tó rẹwà tó ṣe é gbàlejò tó ṣe é ṣe okòwò fún àwọn tó jẹ́ alábàádòpọ̀ láti ilẹ̀ òkèrè òní òun á rọ̀ wọ́n wípé kí wọ́n ṣe àǹfààní kí wọ́n jẹ́ àǹfààní àwọn kan mèremère yìí tí àwọn ṣe sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà òní nípasẹ̀ ètò ọrọ̀ ajé ètò ọ̀gbìn agbára alágbára àti àwọn ètò okòwò kéékèèké ni wọn yóò máa jẹ àǹfààní irú kan wọ̀nyí tí wọ́n bá wá sí orílẹ̀-èdè nàìjíríà kashim shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà òun ló sọ eléyìí di mímọ̀ láti fa ojú àwọn alábàádòwòpọ̀ ilẹ̀ òkèrè mọ́ra sí orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ kí n tẹ̀síwájú níbi tí àwọn èèyàn kan ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ lọ́tún sọ̀rọ̀ lọ́sì ẹnìkan tó wá sọ̀rọ̀ tó ṣe gbòógì lórí ọ̀rọ̀ yìí òun náà ni ẹni tí ó jẹ́ Tóyìn Òkúpè ẹni tó jẹ́ alága fún ètò ìpolongo lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour òun ni ó ti sọ ọ̀rọ̀ sí ẹni tí ń ṣe Peter Obi ní pé ẹ wò ó ó ní ìtumọ̀ ó ṣe pàtàkì kí àwọn ààrẹ àti igbákejì wọn rìnrìn àjò èyí tí ó bá máa tẹ́ orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ́rùn ó ní òun gbọ́ sí bí gbogbo àwọn èèyàn ṣe ń pariwo lọ́tún lọ́sìn wípé áá lẹ́ẹ̀kan ṣoṣo igbákejì àti ààrẹ gangan fúnra lára wọn wọn kò sí lórílẹ̀-èdè nàìjíríà wọn tuntun ti ọkọ̀ létí lọ igbákejì fọ́nrán àwòrán àwọn méjèèjì ni wọ́n gbé síbẹ̀ tí àwọn èèyàn sì ń wò ó gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí lápò ọ̀dọ̀ tiwa yìí Daniel Okupe òun ló ti wá ṣe àpèjúwe ìgbésẹ̀ wọn gẹ́gẹ́ bí ó ṣe sọ okò sí Peter Obi wípé àwọn olórí ológun gan tí wọ́n bá wà lójú ogun àwọn náà máa lọ sinmi tí ó bá di àwọn àsìkò kan nígbà tí ogun yẹn bá ń ṣe bẹ́ẹ̀ ò ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé èròǹgbà náà kúrò wípé àwọn méjèèjì wọ́n mọ̀ọ́mọ̀ fi ipò wọn sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì rin ìrìn àjò kan lọ tí kò ní ìtumọ̀ òkú pé ó ṣe àlàyé ọ̀rọ̀ náà pé tí ààrẹ bá wà ní àbújá ó wà ní ibì kan ó wà ní Iléṣà ó wà Yendogwa ó wà ní London ó wà ní Paris ìyẹn ò túmọ̀ sí pé wọn kò mọ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ sí nǹkan tó ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà Ògúnpè ó sọ di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn pé ẹ wò ó ẹ má bẹ̀rù wípé àwọn ọmọ ológun wọn fẹ́ dìtẹ̀ gba ìjọba torí irú àsìkò yìí ni irúfẹ́ àwọn èèyàn náà máa ń dúró dè pé tó bá ti sí àwọn méjèèjì nílé àsìkò rèé ta lè dìtẹ̀ gbàjọ ó ní kọ́ lọ fọkànbalẹ̀ àìsí àwọn méjèèjì nílé dé ò túmọ̀ sí pé wọn kò mọ bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè ní nàìjíríà ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ti ṣe jẹ́ ní àárọ̀ yìí kódà ẹ lè rí nínú ìwé ìròyìn inú ìwé ìròyìn punch kódà ìwé ìròyìn Vanguard àwọn náà gbé síta kàṣàgbà ní àárọ̀ yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ níbi tí ẹnìkan tó ti fi ìgbà kan rí ǹjẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Láolú Àkàndé n kò tẹ̀ gbọ́ nǹkan tí Òkúpè sọ ṣùgbọ́n òun ti kọ́kọ́ sọ tiẹ̀ kí Òkúpè kó tó sọ tiẹ̀ ó ní ẹ wò ó kò bójúmu tó bí igbákejì ààrẹ àti ààrẹ fúnra lára wọn bí wọn kò ṣe sí ní orílẹ̀-èdè nàìjíríà láolúwa kàndé òun ló sọ ilé ìdí mímọ̀ níbi ètò kan tó wáyé ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìlú èkó níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún àwọn tí wọ́n wò ó ń pé ẹ wò ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò yẹ kó jẹ́ àsìkò yìí ni ààrẹ àti igbákejì àwọn méjèèjì àti igbákejì náà yóò kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ó ti fi hàn wípé ó dàbí wípé ìṣòro ńlá kan ń bẹ láàrin àwọn méjèèjì kò sí ìbáṣepọ̀ tó dánmọ́rán mọ́ láàrin ààrẹ àti igbákejì rẹ̀ ni wọ́n ṣe ṣe irúfẹ́ nǹkan tí wọ́n ṣe yìí ààrẹ kò lọ́jọ́ kejì oṣù tá a wà yìí fún ìsinmi ọ̀sẹ̀ méjì ní ìlú United Kingdom ẹ̀yẹn Kashim Shettima náà òun náà ṣe bẹ́ẹ̀ ó kò ní ìlú Àbújá lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí fún ìpàdé ọlọ́jọ́ méjì ní orílẹ̀ Sweden ó ní ẹ̀wò tó bá jẹ́ pé ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ẹni tí wọ́n bá gbá itọ́ ara wọn dámì kò yẹ kí wọ́n rìnrìn ẹni tó kọ́kọ́ rìn ìrìn àjò lọ kí wọ́n tó gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ lórí ètò náà Báyọ̀ Ọ̀nànúgà òun ló ti wá sọ di mímọ̀ ẹni Báyọ̀ Ọ̀nànúgà ó fi dá arákùnrin Àkàndé lóhùn pé ẹ wò ó àwọn méjèèjì wọn kò sílé kò túmọ̀ sí pé wọn kò mọ bí nǹkan ṣe lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé bí ọ̀rọ̀ ṣe rí láàrin àwọn méjèèjì inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí ní àárọ̀ yìí ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú ẹ jẹ́ ká gbé òṣùbà káre fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀bẹ́ o nígbà tí wọ́n ṣe ikú pa àwọn ọmọ ológun àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣekú pa iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé ninety six terrorists ah mẹ́rìndínlọ́gọ́rùn-ún ni àwọn ti ṣekú pa nínú ìgbésẹ̀ wọn àti nínú ìlàkàkà wọn láti rí i pé ọ̀rọ̀ ètò ààbò ó múnádóko lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní pàápàá jùlọ ní apá ìlà oòrùn apá àríwá orílẹ̀-èdè nàìjíríà ni àwọn ti ṣe àṣeyọrí wọ̀nyí kódà lára àwọn tí àwọn pa ó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí Usman Masaje òun ni ẹni tó jẹ́ olórí wọn àwọn sì ṣekú pa ní pé tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá dé ọ̀run ààrẹ má bọ̀ wàá máa rántí ohun tó mú ẹ débẹ̀ àwọn ṣe ṣe ikú pa látàrí bí wọ́n ṣe ń dọmi àlàáfíà ìlú nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́ ẹtì Friday àná láti ọwọ́ agbẹnusọ sọ fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun Buba Edward òun ló sọ eléyìí di mímọ̀ wípé owó iṣẹ́ kékeré kọ́ la ṣe o láti pa àwọn olórí agbésùmọ̀mí yìí àti àwọn ikọ̀ wọn ó wá sọ di mímọ̀ lápòtọ́ pé àwọn ò ní dúró àwọn ò ní tẹsẹ̀ dúró láti má máa ṣe ojúṣe àwọn láti rí pé ọ̀rọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ó w jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ohun tí ó múná ó ṣe pàtàkì nípa ṣíṣe kópa gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà ró ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé oríyìn fún ọ̀ní ti ilé Ifẹ̀ fáṣọlá ẹ̀rántí fáṣọlá dáadáa gómìnà àná ní ìpínlẹ̀ èkó alákòóso àná fún ọ̀rọ̀ ohun iṣẹ́ òde ẹni ó ti ń gbóríyìn òun àti adélèké ni o gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti jọ pa wọ́pọ̀ láàrin ọ̀sẹ̀ yìí ṣe oríyìn fún gómìnà ṣe oríyìn fún ọ̀ọ́ni ti ilé ifẹ̀ ọba adéyẹ ògúnwùsì fún ìgbìyànjú rẹ̀ láti pa àṣà àti ṣe yorùbá mọ́ wípé àṣà àti ṣe kò gbọdọ̀ parun ní ilẹ̀ yorùbá gómìnà adeleke àti fáṣọlá àwọn ni wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ kan tó wáyé ní ilé ifẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun níbẹ̀ ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan láti sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí àádọ́ta ti ọba Ògúnwùsì Fáṣọlá ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ kó tó wá ṣe bẹ́ẹ̀ kó tó ṣe aṣọ lójú ibi ìwòran tí wọ́n ń pè ní sinimá tí wọ́n porúkọ rẹ̀ ní Ọ̀jájá tó wà ní agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó wá ṣe àpèjúwe ọba Ògúnwùsì gẹ́gẹ́ bí ẹni iyì ní ilẹ̀ Yorùbá tó mú iyì wá fún ilẹ̀ Yorùbá ó ní ẹ ọba yìí ó ti ń lépa ìṣọ̀kan láàrin àwọn ọmọ Odùduwà tó fi mọ́ àwọn èèyàn gbòógì tí wọ́n jẹ́ lọ́balọ́ba ní ilẹ̀ káàárọ̀ òjíire ọkì ó sọ ó ó sọ̀rọ̀ dídùn nípa ti ọba Ògúnwùsì ó tún ṣe kábíyèsí pé ẹ wò ẹ rí láàrin ọdún mẹ́sàn-án tó ti gorí àlééfà àwọn bàbá rẹ̀ ó ti ṣe ohun mèremère nígbà tí gómìnà Adémọ́lá Adélékè náà yóò sọ tirẹ̀ ó sọ ó ó gbóríyìn forí adé ó ní ẹ wò ó tí n bá sọ tẹnu mi á dà wípé mo ti rólé apá kan dápá kan sí ni ó ní ẹ wò ó ṣe rí ọba yìí ó jẹni tó jẹ akíkanjú two months jíjà gbára fún ìlọsíwájú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó ní ẹ wò ó kódà èyí tí wọ́n túnṣe gbé kalẹ̀ tá a ṣe aṣọ lójú eégún rẹ̀ yìí yóò tún ṣe ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀wà rí báyìí ìpè tí ń bá gbóríyìn fún ọba yìí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn méjèèjì gómìnà àná Fáṣọlá àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ni wọ́n fi gbóríyìn fún ọba Ògúnwùsì fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó kò láyà àti àlàáfíà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn ehm, pọ́ǹchì kódà ìwé ìròyìn daily post wọ́n gbé ìròyìn tí mo fẹ́ gbé yìí lágbo amúlùdùn ẹni tó jẹ́ adẹ́rìn-ín pẹ̀kẹ́ eh, tí orúkọ rẹ̀ ń jẹ́ olúwaṣèyìn ìtàn àlétilé ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ṣéyí lọ òun ni ó ti ṣe bẹ́ẹ̀ bóṣùbà káre fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà látàrí bó ṣe yọ owó ìrànwọ́ epo kúrò nígbà tó kọ́kọ́ dé sórí ipò ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà òun ni bó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ náà ó ti mú ìnira bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣèyí lọ sọ díẹ̀ ó sọ ó tẹnumọ́ wípé ẹ wò ó àǹfààní ńlá ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yóò jẹ látara ohun tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe yìí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó tẹnumọ́ pé bẹ́ẹ̀ bá gbàgbé wípé àwọn èèyàn bíi ààrẹ àná ebele goodluck jonathan ààrẹ tẹ́lẹ̀ ni ó ti kọ́kọ́ gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí ṣùgbọ́n táwọn ọmọ ènìyàn pariwo mọ́ ó ti ṣe bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ó tún dá padà ṣùgbọ́n àtìgbà náà ni àwọn nǹkan ò ti ṣe déédéé mọ́ bó tilẹ̀ jẹ́ wípé à ń jẹ ìgbádùn rẹ̀ nípa ti owó ìrànwọ́ orí epo ó ní bí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe wá yọ yìí ó ní ó da púpọ̀ púpọ̀ òun kò takò rárá torí pé ó ṣe pàtàkì fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ó ti mú ìnira dání o a sì gbọ́dọ̀ fi ara dà á ní pé ìgbésẹ̀ yìí ló máa jẹ́ kí ìnira náà kó ṣe kí ni kó jìnnà gẹ́gẹ́ bí ṣèyí lọ ti ṣe sọ di mímọ̀ ẹ wò ó túbọ̀ ẹnu àtẹ́lu Ngozi Okonjo Iweala gbé kí ló dé tí òun ṣe gbé eh, iná wojú ìgbésẹ̀ náà kò yẹ kó gbéná wojú ìgbésẹ̀ náà kò tẹ̀yẹ kó takò rárá torí ó yẹ kóun náà mọ̀ ju àwọn lọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣèyí lọ òun ló sọ gbogbo eléyìí láti faramọ́ ìgbésẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹ rántí àwọn ènìyàn tí wọ́n jẹ́ agúnbánirọ̀ tí wọ́n kó ní ìpínlẹ̀ Zamfara tó di wípé wọ́n dẹ̀ padà rí ìtúsílẹ̀ gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jí wọn gbé yìí ní ìpínlẹ̀ Akwa Ibom ni ó ti ṣẹ̀wà ṣùgbọ́n ìpínlẹ̀ Zamfara ni wọ́n jí wọn gbé lọ́dún tí ó kọjá lásìkò tí wọ́n rìnrìn àjò lọ sí ibi ìpàgán wọn ní ìpínlẹ̀ Sokoto ẹ wò àwọn aráabí yìí ni wọ́n ti wá tún jáde o wọ́n tún wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ tí wọ́n ti ṣẹ̀wá ń ń jẹ wá ìyà méjì ò gbọdọ̀ jẹ òkú gbẹ wá ẹ wò ìyà tá a jẹ lọ́gbà àwọn ajínigbé kì í ṣe kéré míì kì í máa ń ṣe kékeré a kò jẹun oúnjẹ tá a lè jẹ à ewé là ń jẹ kódà omi ìdọ̀tí là ń mú láti rí pé a là nínú ibi tí wọ́n gbé wa sí yìí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n sọ eléyìí di mọ̀ nígbà tí wọ́n láǹfààní láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ àwa ni ẹjọ́ ẹ̀yin ìjọba àpapọ̀ ẹ ràn wá lọ́wọ́ pẹ̀lú pẹ̀lú iṣẹ́ àti ohun ìtọ́jú tó wípé ìṣẹ̀lẹ̀ náà ó sì wà lórí wa kò tí ì kúrò pátápátá eléyìí ó sì ń fa trauma sí ìwà lára látàrí pé àtúríṣẹ́ gbogbo ẹ̀kọ́ ń lọ lura wọn akọ̀jókòó tójú kọ ẹ̀dẹ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí ló lè máa mú ìrònú wá bá wa eléyìí ni wọ́n fi tètè sọ̀rọ̀ sókè wípé ẹ dákun ẹ dábọ̀ ìyà tá a jẹ lọ́dọ̀ àwọn ajínigbé kì í ṣe kékeré ó tó gẹ́ẹ̀ ẹ jẹ́ kí a tẹ̀síwájú káwa náà ní ìgbé ayé tó ní ìtumọ̀ láti ìgbà yìí lọ nígbà tí wọ́n ń fi èròǹgbà wọn hàn ni wọ́n fi mẹ́nuba gbogbo ohun tójú wọn rí ní ọgbà àwọn tí wọ́n jí wọn gbé Victoria Bassey ọ̀kan lára àwọn ẹni tí wọ́n jí gbé ó ní ẹ á mi ò mọ̀ wípé màá là á mi ò mọ̀ wípé màá yè é nígbà tí mò ń la gbogbo àwọn nǹkan wọ̀nyí kọjá lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí yìí ó ní kódà nígbà tóun ṣe nǹkan oṣù òun òun kò lè wẹ̀ omi ìdọ̀tí lòun mú òun ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ohun tí wọ́n ń pariwo lásìkò yìí fún ìjọba àpapọ̀ ni pé ẹ dákun ẹ pèsè iṣẹ́ fún wa ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ kí ajé ènìyàn láyé ohun tá a ti là kọjá kó tó gẹ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn agùnbánirọ̀ yìí sọ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Kano nínú ìwé ìròyìn The Nation níbi tí ìròyìn kan ti gbé síta wípé ẹ wò ó ibi tá a bá pè lórí a kò gbọdọ̀ fi tẹ̀lẹ̀ alábòjútó kan ni ọwọ́ ti bà ní pé ó ṣohun tí kò tọ̀nà pẹ̀lú ìyàwó ilé ìyàwó tó ti ní ọkọ nílé ó tún wá ń ṣe wọléwọ̀de ìfẹ́ ìkọ̀kọ̀ ó tún wá ń ṣe pẹ̀lú rẹ̀ torí pé a ó jẹ́yàn pàtàkì láwùjọ ṣùgbọ́n ọ̀pálábá rẹ̀ ó ti ṣẹ́gi o ẹ wò ó ikọ̀ ikọ̀ ẹ̀ṣọ́ kan tí wọ́n máa ń pè ní isba ní àjọ isba ní ìpínlẹ̀ Kano ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti rí ọwọ́ t tó alábòójútó fún ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ pàtàkì special duty àwa Danladi Sankara òun lorúkọ arákùnrin yìí wọ́n ní wọ́n ti gba ọlọ́run ọwọ́ mú o látàrí bí ó ṣe ń ṣe ìfẹ́wọléwọ̀de pẹ̀lú arábìnrin kan ní ilé tí kò tíì parí ilé àkọ́kù wọn ní ibẹ̀ ni kò tẹ̀ bó ṣe lówó tó kò tún fẹ́ lọ sí ilé ìtura kí wọ́n lọ gbádùn ara wọn bẹ̀ wọ́n ní ilé àkọ́kù kan ni wọ́n tún kóra wọn lọ àwọn méjèèjì ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bára wọn ṣe yùnkẹ́yùnkẹ́ gẹ́gẹ́ bí adarí àjọ ISBA ṣe wá fi ọ̀rọ̀ náà léde Abba Sufi ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ọwọ́ ba alábòjútó yìí lẹ́yìn tí àwọn gbọ́ tí arábìnrin tó jẹ́ pé ó lọ́kọ nílé ìyàwó ilé ó ń ṣe àwọn nǹkan tí ò nítumọ̀ pẹ̀lú ènìyàn kan tí ó jẹ́ alẹ́ lọ́rọ̀ láwùjọ tó jẹ́ alábòjútó wọn ní ìgbésẹ̀ ni àwọn gbé lórí ọ̀rọ̀ yìí ó ní àwọn fi tọpinpin hmm. Eh, ẹni tí ń ṣe alábòójútó yìí lọ sí ibi tí òun àti arábìnrin yìí ti fẹ́ lọ ṣe nǹkan tí wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà wọ́n ní ibẹ̀ lọ́wọ́ palaba rẹ̀ ti sá bí o wọ́n ní níbi tọ́rọ̀ dédò yìí eh, ọwọ́ ti ba àwọn méjèèjì eh, àjọ isba wọ́n sì ti sọ di mímọ̀ pé láìpẹ́ láì jìnnà wọn yóò gbé alábòójútó náà wọn yóò gbé lọ sí ilé ẹjọ́ láti lọ sọ ohun tó lọ́bẹ̀ tó fi wà wọ́wọ́ láti máa yan oníyàwó láàyò tí ò rí àwọn ènìyàn mìíràn láti máa bá ṣe ohun tí kò tọ̀nà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn lásìkò yìí ọ̀rọ̀ wo ló ń jà rìnrìn lásìkò yìí ó dá lórí ọba gbòógì kan ní ilẹ̀ Yorùbá ọba tó jẹ́ olórí àwọn ọba lásìkò yìí ní ilẹ̀ Yorùbá wọ́n ṣe níbẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọba yìí o ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí ọba ọ̀ní ti ilé Ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì wípé ó ṣe bẹ́ẹ̀ ó pé ẹni ọdún àádọ́ta lókè èrùpẹ̀ igun ti bàbá ayọ̀ adébánjọ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lọ́jọ́ ẹtì Friday àná ni wọ́n ti lu ọba aládé yìí ni wọ́n ti lù ú lọ́gọ̀ ẹnu pé a ah, lásìkò rẹ̀ ìṣe àti àṣà nílẹ̀ Yorùbá kò parun rárá níṣẹ́ ló ń bu omi rin lójoojúmọ́ eléyìí ni ó jáde nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ náà tó fi léde láti mọ iyì ọba tí a ní ní ilẹ̀ Yorùbá ọba Ògúnwùsì Adéyẹyè Ẹnìtàn ẹni tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní àná ní àárín ọ̀sẹ̀ yìí wọ́n ní ẹ wò ó ìgbìyànjú Ọọ̀ni ti Ilé Ifẹ̀ nípa ti àṣà àti ṣe ìdàgbàsókè agbègbè àti àwọn ohun mèremère ló ti jẹ́ ohun ìwúrí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn odi wípé a a ní ọba kan nílé tó sì ń ṣe bẹ́ẹ̀ tó sì ń pa àṣà àti ìṣe wa mọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re àwọn ni wọ́n fi ọ̀rọ̀ ilé yìí ni wọ́n fi léde láti fi kí ọba Ọọ̀ni t ti ilé ifẹ̀ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí ó kò láyọ̀ àti àlàáfíà bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí n tẹ̀sọ́ níbi tí mo ti fẹ́ tẹ̀sọ́ yìí ẹ ni màá ti ṣe bẹ́ẹ̀ ni màá ti lọ dátọ́mì ẹ kí n lọ sókè lọ́hùn ìtumọ̀ ohun tí mo sọ ṣáájú pé wọ́n ti túmọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti túmọ̀ sí yorùbá kí ló dé tí irúfẹ́ ìgbésẹ̀ yìí ṣe ń wáyé lásìkò yìí màá sọ fún yín nígbà tí n bá dé láti òkè náà bàbá Banji Akíntóyè tí wọ́n sọ pé ah inú Awólọ́wọ̀ yóò máa dùn wípé àwọn ń léwájú fún ìdásílẹ̀ yorùbá nation ah kí ló dé tí bàbá yìí ṣe sọ bẹ́ẹ̀ kódà ọmọ mẹ́nuba ọ̀rọ̀ Sunday Igboho ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn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 ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí rẹ̀ ṣáájú fún yín nígbà tí a fẹ́ lọ sí òkè lọ́hùn-ún ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kan wípé àwọn yóò bẹ̀rẹ̀ àti máa túmọ̀ òfin òfin ìbílẹ̀ náà sí Yorùbá fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá nílẹ́yìn odi àti nílé káàkiri orílẹ̀-èdè àgbáyé kí wọ́n lè mọ bí òfin ṣe ń lọ ní ìpínlẹ̀ Èkó wọ́n sọ ilé ìdí mímọ̀ níbi ìpàdé ọlọ́jọ́ kan pẹ̀lú àwọn alẹ́lọ́rọ̀ èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ẹ wò eléyìí tí àwọn fẹ́ ṣe yìí nípa títúmọ̀ òfin ìpínlẹ̀ Èkó sí ti Yorùbá ni ó jẹ́ ìgbésẹ̀ tó ṣe pàtàkì fún àwọn kódà àwọn ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn eh, ẹ̀ka tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbòógì nípa bí àṣeyọrí yóò ṣe dé bá ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní ohun tó wá ṣokùnfà ìgbésẹ̀ yìí ni pé àwọn rí pé àwọn ọmọ Yorùbá wọ́n pọ̀ ní ìpínlẹ̀ Èkó agbègbè tí àwọn sì wà ilẹ̀ Yorùbá náà ni àwọn èèyàn wá láti òkè òkun wọ́n wá sí ilẹ̀ Yorùbá wọ́n wá sí ìpínlẹ̀ Èkó kò ní wá dáradára kí wọ́n máa mọ ìtumọ̀ òfin tí àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n fi sọ di mímọ̀ pé fún ìrọ̀rùn àwọn ọmọ Yorùbá àti fún ìrọ̀rùn àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ìgbésẹ̀ náà ni yóò máa gbìnàyà láìpẹ́ yóò ní pé ẹ máa rí kà ní èdè Yorùbá ìyẹn òfin ti ìpínlẹ̀ Èkó láti mọ gẹ́gẹ́ bí ó ṣe kí àwọn èèyàn máa ṣe nípa ti òfin ní ì ìpínlẹ̀ Èkó nítorí ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde wọ́n ní kò ní pẹ́ kò ní jìnnà mọ́ òun àwọn ò fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan máa sọ pé àwọn ò lè túmọ̀ rẹ̀ ni àwọn ṣe lukú dẹ òfin ṣùgbọ́n lásìkò yìí o àwọn fẹ́ ṣe é kó ṣe bẹ́ẹ̀ kó rọrùn fún mùtúmùwà kó ṣe bẹ́ẹ̀ kó bá gbogbo ènìyàn gbogbo ẹ̀yà lára mu pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá wípé èdè Yorùbá náà ó ṣe pàtàkì pàtàkì ní ilẹ̀ káàró òjúre àwọn sì fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ sí ìtumọ̀ ohun táwọn ń ṣe yìí láìpẹ́ láì jìnà wọ́n máa túmọ̀ òfin sí èdè Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá àpò oríire àǹfààní wa ló máa jẹ́ sí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Hmm níbi tí ẹnìkan tó ṣe gbòógì ètí ní ilẹ̀ yorùbá tí wọ́n mọ̀ nípa ìtàn àti àwọn nǹkan kan ní ilẹ̀ káàró òjìrè tí wọ́n tún léwájú fún ìdásílẹ̀ yorùbá àti àwọn ajìjàgbara ilẹ̀ yorùbá pa Banji Akíntóyè bàbá akintoye ni o wọ́n ti sọ̀rọ̀ ní àárọ̀ yìí ní kòpẹ́kòpẹ́ nígbà tí wọ́n wà lórí ètò kan pẹ̀lú gbajúgbajà agbábọ́ọ̀lù ògbóǹtarìgì ìyẹn Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí lórí ètò yẹn ni bàbá ti yànnàná àwọn nǹkan kan fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn tí wọn kò mọ ìtumọ̀ ìdí tí àwọn ṣe ń jà ìjàgbara fún orílẹ̀-èdè yorùbá nation pé ìdásílẹ̀ yorùbá nation sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wáyé ní orílẹ̀-èdè nàìjíríà níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ náà ni bàbá ají akíntóyè ti mẹ́nuba ọ̀rọ̀ awólọ́wọ̀ kódà wọ́n ṣàlàyé àwọn ohun tí awólọ́wọ̀ ní fún gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire á kíkú tó mú bàbá náà lọ wọn ni nígbà tí àwọn gbọ́ sí ikú bàbá yìí ó dùn wọ́n pé á tí awólọ́wọ̀ ò ṣe pẹ́ lókè erùpẹ̀ kó yí àlá rere rẹ̀ fún àwọn ọmọ Yorùbá kó dẹ̀ lè wá sí ìmúṣẹ ẹ wò ó wọn bàbá Bánjí Akíntóyè níbi tí wọ́n sọ̀rọ̀ dé wọ́n ní àwọn mọ̀ wípé inú bàbá Awólọ́wọ̀ lásìkò yìí níbikíbi tó bá wà inú rẹ̀ yóò máa dùn sí wípé àwọn ń léwájú fún ìdásílẹ̀ Yorùbá nation ní ilẹ̀ yìí àti lẹ́yìn odi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí àwọn òkọ̀ọ̀gùn lè àwọn nǹkan ṣe àyàgbàǹgbà láti máa léwájú fún Yorùbá nation ó ní ìtumọ̀ torí pé nígbà tí àwọn rìnrìn àjò pẹ̀lú bàbá Awólọ́wọ̀ ó ní àwọn nǹkan kan tí bàbá yìí sọ fún àwọn ó ní ẹ bí bàbá yìí ṣe la ọjọ́ iwájú tó dára sílẹ̀ fún àwọn ọmọ Yorùbá pé báyìí tẹ́ ẹ bá lè dá dúró àwọn àǹfààní ńláńlá báyìí lẹ́ ó máa jẹ torí náà làwọn ṣe wá pe Sunday Ìgbòho mọ́ra pé àwọn rí wípé bí àwọn ṣe jẹ́ olótìtọ́ sí bàbá Awólọ́wọ̀ nígbà náà bẹ́ẹ̀ náà ni Sunday Ìgbòho jẹ́ olótìtọ́ sí àwọn làwọn fi wá sọ wípé ẹ jẹ́ kí n ṣe àmúlò ọmọkùnrin yìí nítorí pé òun náà ó rí ohun tí mò ń rí lásìkò yìí bí ò tilẹ̀ rí gbogbo ẹ̀ tán ṣùgbọ́n mo ṣetán láti ṣe kí ni láti tọ́ láti tọ́ síbi tí ó ṣe é gbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti ibikíbi tó bá wà láti rí pé Yorùbá nation ó di ohun ìmúṣẹ àṣẹ ní orílẹ̀-èdè yorùbá bàbá banji akíntóyè àwọn ni wọ́n sọ eléyìí di mímọ̀ wọ́n tún ṣe àpèjúwe bàbá awólọ́wọ̀ wípé a ó jẹ́ ọkùnrin kan tí ó máa ń fi ara jìn fún àwọn ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yorùbá kì í fẹ́ jẹ́ kí ìyà jẹ mẹ̀kúnnù rárá kì í fẹ́ jẹ́ kí àwọn nǹkan rólé apá kan dápá kan sí bàbá akíntóyè àwọn ni wọ́n sọ gbogbo nǹkan wọ̀nyí nípa bàbá awólọ́wọ̀ tí wọ́n sì sọ ní nínú ọ̀rọ̀ wọn wípé mo mọ̀ wípé inú bàbá yìí yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa dùn sí wa lásìkò yìí bí a ṣe ń léwájú fún ìdásílẹ̀ Yorùbá nation gẹ́gẹ́ bí bàbá Banji Akíntóyè ti ṣe sọ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tó wáyé láàárọ̀ òní pẹ̀lú Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí ní ìkànnì rẹ̀ ní tí ó ṣe ìdásílẹ̀ rédíò rẹ̀ níbẹ̀ ló ti jọ takò ọ̀rọ̀ sọ tí bàbá sì yànnàná láti òkè délẹ̀ nípa Awólọ́wọ̀ àti ohun tí àwọn gbé dání nípa ti Yorùbá Nation ẹ̀yà nínú ìwé ìròyìn wo lẹ́ẹ̀ ti rí inú ìwé ìròyìn ẹ lè rí nínú complete sport punch àwọn gan gbé láàárọ̀ yìí ìròyìn àjábalẹ̀ ni mo ṣe ní kí n mú wá sí etí ìgbọ́nyín ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Daily Post. Hmm eléyìí ó jẹ́ kàyéfì ó jẹ́ ohun ìyàlẹ́nu wọn ní ẹni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀gá ọlọ́pàá kan DPO tó wà ní àmójútó e, iléeṣẹ́ ọlọ́pàá ní ìjànìkè e, CSP bọ́lájí olúgbénga ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti wó lulẹ̀ tí ó sì gbàgbẹ̀rẹ̀ ọ̀run àrèmábọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ṣe ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin òun ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lálẹ́ ọjọ́ ẹtì friday àná bó tilẹ̀ jẹ́ wípé kò fi gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ohun tó ṣokùnfà ikú bàbá yìí ṣùgbọ́n ohun táwọn oníròyìn ń gbé káàkiri ni pé bàbá yìí òun ló wó lulẹ̀ ó slọ́ǹbù ó lu sílẹ̀ nínú ọ́fíìsì rẹ̀ kí wọ́n tó gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé wò ó kú lẹ́lẹ́jà ń ta o òkú lẹ gbé bàbá yìí débi brotin dẹ́ẹ̀dì ní ẹni ẹ gbé bàbá yìí wá o bàbá yìí ti ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ ìpè ọlọ́run wọn níbi àwọn ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí lásìkò yìí ìyẹn Benjamin Hundeyin wọ́n ti gbé òkú bàbá náà sí mọ́ṣúárì ṣùgbọ́n ìkárísọ ni àwọn wà ní e, ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá káàkiri orílẹ̀-èdè ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe jẹyọ ní àárọ̀ yìí ẹ fẹ́ kà á ẹ fẹ́ wò ó ẹ fẹ́ mójútó ní àárọ̀ yìí ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ẹ ṣe bẹ́ẹ̀ ẹ rí gàdàgbà gàdàgbà òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ òun ni wọ́n kọ síbẹ̀ ní àárọ̀ yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ọmọ ológun lẹ́ẹ̀kan sí o níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ọmọ ológun hmm, wípé àwọn ṣe bẹ́ẹ̀ àwọn fi èèyàn kan sí ìdí ìhámọ́ látàrí pé ó ń ṣe ó ń jẹ dòdò um, e, ìyàwó ọlọ́pàá kan lọ́nà àìtàn kì í ṣe ìyàwó ẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́bìnrin e, ọmọ ológun kan ni aráàlú kan ọkùnrin kan ni ó ṣe bẹ́ẹ̀ ló ń jẹ e, àlùbọ́sà rẹ̀ lábẹ́lẹ̀ ni àwọn ọmọ ológun kan bá lọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá lọ gbé wípé ìwọ ó máa kọjá àyè rẹ nípa ti bí o ṣe ń tan mọ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́bìnrin ọmọ ológun kan ní ìlú Minna eléyìí ló jẹ́ kí wọ́n gbé sí ìhámọ́ ṣùgbọ́n lásìkò yìí ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Colonel Sanni Ubah òun ló ti sọ di mímọ̀ wípé ẹ̀wọ̀ kò sóhun tó jọ bẹ́ẹ̀ o a kò fi ẹnikẹ́nikẹ́ni sí àtìmọ́lé rárá látàrí pé ó lọ ń ṣe ìwọléwọ̀de pẹ̀lú ọ̀kan lára ọ̀rẹ́kùnrin ọmọ ọmọ ológun ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà ló sọ di mímọ̀ wípé ẹ wò ó àwọn ní arábìnrin yìí tí ọ̀rọ̀ kàn ni wọ́n sọ di mímọ̀ wípé kò sí ohun tó kan arábìnrin yìí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n ohun tí àwọn fẹ́ sọ lásìkò yìí ni pé kí wọ́n má fi nu àwọn àwọn mọ̀ jẹ látàrí àwọn ọ̀rọ̀ ẹ̀sùn èyí tí wọ́n fi ń kọ́ àwọn lọ́rùn wípé sẹ́ẹ̀ àwọn ni àwọn ti ẹni yìí e mọ́lé látàrí pé ó ń ṣe àwọn nǹkan tí kò ní ìtumọ̀ pẹ̀lú tani pẹ̀lú ọ̀kan lára ọ̀rẹ́bìnrin ọmọ ológun ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ní àárọ̀ yìí ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé àwọn ọmọ yorùbá ọmọ ilẹ̀ yorùbá kan tí orúkọ wọn jẹ́ yorùbá world congress àwọn ẹgbẹ́ ọmọ yorùbá yìí ni wọ́n ti pè fún ààbò àwọn ọmọ yorùbá àti àwọn ará ìlú wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa jẹ́ kí ààbò dájú lórí ẹ̀mí àti dúkìá wọn ní agbègbè kan tí ó wà ní ìpínlẹ̀ Kwara àti Kogi ẹgbẹ́ Yorùbá Yorùbá World Congress Worldwide yìí ni wọ́n ti gba ìjọba àpapọ̀ ní àmọ̀ràn ńlá wípé ẹ dákun bí àwọn agbésùmọ̀mí ẹ̀dá yìí bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àti àwọn ènìyàn tí wọ́n fìdí kalẹ̀ sí àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Kogi àti Kwara bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n bí ọṣẹ ṣe ń ṣojú yìí kò tẹ́ àwọn lọ́rùn gbogbo ẹ̀ ó sì di ọwọ́ ìjọba àti ìjọba ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ẹ̀fún àwọn oníròyìn ni wọ́n ti panupọ̀ sọ di mímọ̀ pé ẹ dákun ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ ṣe yín nípa ti ààbò fún àwọn ará ìlú kí àwọn ará bíyè kí wọ́n má bàa ṣe kíni kí wọ́n má bàa pa gbogbo àwọn ènìyàn tán ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ní ní àárọ̀ yìí ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ kí n máa fi lè ká díẹ̀ lẹ̀ wípé ọwọ́ ba àwọn ọlọ́pàá mẹ́ta hmm, tí wọ́n pa ọmọdékùnrin akẹ́kọ̀ọ́ kan ni wọ́n ti mú ojú wọn ba ilé ẹjọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn kan tó jẹyọ ní àárọ̀ yìí báwo ni wọ́n ṣe wá sọ di mímọ̀ wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti lé wọn dànù kó lẹ́nu iṣẹ́ ọlọ́pàá wọ́n sì ti sọ wọ́n sínú ọgbà àtúnwàṣe ní ìlú Ìlọrin kódà wọ́n forúkọ wọn léde Abíọ́dún Káyọ̀dé James Emmanuel Òní Philip wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó wáyé níbi tí wọ́n ti ṣekú pa akẹ́kọ̀ọ́ ọkùnrin eh, ti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Kwara State Polytechnic ní ìlú Ìlọrin wọ́n ní wọ́n ti mójú wọn bá ilé ẹjọ́ wọ́n sì ti sọ fún wọn pé ẹ lò ẹ wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ lọ sàn wọ́n sí ibẹ̀ fún ìgbà tí a fi ṣe ìpinnu pátápátá lórí wọn ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti ṣe kíni wọ́n ti sún ẹjọ́ náà sí ìwájú sì gbà iṣẹ́ lọ́wọ́ ẹ wo iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ ohun tá a máa jẹ là ń wá kiri àní pàtó tó máa jẹ wá láṣọ wa mi aláwòrán bí ẹ wo láàárọ̀ yìí ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu ọ̀hún ni ò jẹ́ ibi tá a dé dúró yìí gangan ni wọ́n ń pè ní ibi tá a lè dé dúró lásìkò yìí àwọn ìròyìn tí mo ti wá mú wá sí etí ìgbọ́nyín láàárọ̀ yìí èwo lẹ́yìn wá fẹ́ bá wa dá sí. Hmm ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ àmọ̀ràn tí àwọn ilé ìfowópamọ́ àgbáyé tí wọ́n ń gba ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà tí àwọn ọmọ yorùbá àbí tí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n takò wípé rárá o ò gbọ́dọ̀ gbọ́ sí ọ̀rọ̀ àmọ̀ràn yìí o ò gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà ọ̀rọ̀ àmọ̀ràn tí àwọn aráabì yìí tí wọ́n fún ẹ lásìkò yìí ó mà ní ìdí kí yìí sí ọ̀rọ̀ yìí ọba ògúnwùsì ẹnìtàn adéyẹyè tí wọ́n pè ní àádọ́ta lókè èrùpẹ̀ ẹ ti gbọ́ bí wọ́n ṣe ń kí wọn lọ́tún bí wọ́n ṣe ń kí wọn lọ́sì kí lẹ́yìn ara alẹ́ fẹ́ fi kí ọba ilẹ̀ yorùbá yìí ẹ gbọ́ bí afẹ́nifẹ́re ṣe ṣe àpèjúwe wọn ẹ gbọ́ bí fáṣọlá gómìnà àná ní ìpínlẹ̀ èkó ẹ gbọ́ bí wọ́n ṣe ṣe àpèjúwe ọba yìí ṣé gẹ́lẹ́ bí wọ́n ṣe sọ gangan tó fi mọ́ gómìnà adélèké ṣé bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ ọba ògúngúsì yìí ọba adéyẹyè yìí ọ̀ní ti ilé ṣé bó ṣe sọ gan ló ṣe rí lójú ẹ̀yin náà tí wọ́n bá sọ bàbá Banji Akíntóyè àwọn náà sọ̀rọ̀ wípé àwọn mọ̀ pé inú Awólọ́wọ̀ yóò máa dùn lásìkò yìí níbikíbi tó bá wà látàrí pé àwọn léwájú fún Yorùbá nation lásìkò yìí torí pé lára àwọn àlàkalẹ̀ tí Awólọ́wọ̀ ní fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá òun ló dàbí pé ó fẹ́ máa wá sí ìmúṣẹ yìí inú àwọn sì dùn pé àwọn léwájú fún gbogbo àwọn nǹkan wọ̀nyí láti wá sí ìmúṣẹ báwo náà nìyí ṣe rí rí ọ̀rọ̀ yìí sí kódà wọ́n ní Sunday Ìgbòho ó jẹ́ olótìtọ́ sí àwọn bí àwọn ṣe jẹ́ olótìtọ́ eh, sí Awólọ́wọ̀ ló jẹ́ kí gbogbo ẹ̀ máa gún régérégé báyìí báwo lẹ́yìn náà ṣe rí ọ̀rọ̀ yìí sí nípa ti bàbá Awólọ́wọ̀ àti bàbá Banji Akíntóyè tó fi mọ́ Sunday Ìgbòho ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa àwa láǹfààní láti kà á sì gbé òṣùbà kárí fún yín bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ ẹ má wàá gbàgbé o láti bá wa pín káríkárí dé gbogbo ibi yẹ kẹ́ ẹ bá wa pín dé kí wọ́n lè mọ ohun tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n lè mọ ibi tí nǹkan dé dúró lórí ti ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí àti ìlọsíwájú orílẹ̀‐èdè nàìjíríà yorùbá nation ẹ̀ ti gbọ́ bí bàbá banjí ṣe sọ bó ṣe fi ara pẹ́ lórí ètò ṣẹ́gun ọdẹ́gbàmí ẹ̀yin náà ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn èèyàn tó yẹ kí wọ́n gbọ́ sí ìròyìn yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ń túmọ̀ òfin ìpínlẹ̀ èkó sí yorùbá ṣe kò ní bákan báyìí ṣé kò tí ì yé yín dáadáa báwo ló ṣe rí lójú yín bí wọ́n ṣe ń túmọ̀ òfin yìí sí Yorùbá ẹ jẹ́ ká jọ gbọ́ láti ọ̀dọ̀ tìyín títí dìgbà mìíràn ojú ní mi ò mi kì í ṣe àìmọ̀fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.